والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته dá ọgbọ́n fún ọ̀rẹ́ ọba ọba tí èèyàn ti bá ta àwọn èèyàn lọ́rùn wa abẹ́rẹ́ ọba àdìgbọ́lá ọ̀pọ̀lọpọ̀ àtúbà àwọn kékeré káàkiri sọ lórílẹ̀ tọ́lọ́n kò tún mọ̀ gbà ní ìjọsìn fún wa kíra àmàtí ìlú ya ní. Abẹ́rẹ́ ọba àdìgbọ́lá kẹ́kẹ́ tó pọ̀ ọlọ́pọ̀ àwọn tó wà ní àwọn bàbá rẹ̀ wà lórí dáadáa tẹ̀lé lánàá rẹ̀. Ṣẹlẹ̀ lọ́wọ́ fún àwọn olùkọ́ wa ọ̀pọ̀ àwọn àwọn olùkọ́jú wa àánú ọlọ́pọ̀ ọmọ wa torí wọn dáàmú sí ìyá ní. Ṣẹlẹ̀ lọ́wọ́ fún gbogbo àwọn tó ń jẹ́ alákòóso alámúlé ọ̀rọ̀ ṣàtàyé àti ìdèbí ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run ọlọ́run kọ́ àkọsílẹ̀ gbogbo wa náà bàtà lé lọ́dún tó ti tẹ̀ wọn wa ọlọ́run tó yọ ọmọ ìjà sí ọ ìlà àti ìyá àwọn ọ̀sìn. gẹ́gẹ́ bí àjọ ọ̀rọ̀ ní sọ́ńgà ìlú tó yàn lọ́jọ́ ìsọ̀ àwọn ẹ̀kọ́ ọjọ́ ìsúná kí àwọn gbàgbé abẹ́rẹ́ ọ̀rọ̀ àlùfẹ́ lá ọlọ́run ti ká ju àsìkò

ilẹ̀ káàkiri. Láyé àwọn ọ̀rọ̀ tí ọlọ́run máa ń sọ láti ọ̀tẹ̀. Ọ̀pọ̀ náà wà bá ní tẹ̀sí ìpapá jùlọ bá wà tẹ̀sí sí ẹ̀. Kódà àwọn náà ṣe áyà látara àwọn àlàyé ọ̀rọ̀ kan wọn fẹ́ jẹ́ kó wáyé. Wọ́n sì wọ́n fi wákàtí èyí tó kọ̀ nípa ìgbà. wọn níbi tí ọlọ́run bá lè gbẹ́lá títí ń sọ fún àwọn ilé ìṣòkà ọ̀rọ̀ yìí láì rọ̀fẹ́ ìrọ̀hí. للتمشي أن تقول لأدلكم على من يقبل فرجاناك يا مبشر كيف قرأ ولا تمشي فقتلت نفسا ونجيناك من الغم وفتحنا فهدونا فلبثت به في أهل مدينة ثم جئت على قدري يا موسى واصطنعتك لنفسي إذ ألهمت وأخوك بآياتي ولا تنيا من تجري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا بينا لعله يتذكر أو يخشى أرى بعد كلام ثم ìrẹ̀ Musa nínú àwọn ọ̀nà tá a ti gbàdúrà rẹ̀ dájú tí gan-an kọ́dà tó ti ẹ̀ lè rántí pọ̀ tàbí pẹ̀lú tó o kankan nípa ó ẹ̀jọ̀ wá ń gbà náà torí pé pàtí ọlọ́run ti kọ́kọ́ sọ fún ìlú lápapọ̀ kan náà. kọlọ̀ tí fẹ́ pẹ̀lú pamọ́ láì pé áà ọlọ́run pé ìyẹn ńlá lókun lọ báyìí ẹ̀rú pamọ́ bámbá òṣìṣẹ́ káàrí dé ìṣẹ̀lẹ̀ nígbà tó ju àdúrà lọ. arábìnrin mọ́tà wá bẹ lọ ṣé kíkan kíkan ọmọ táwọn àdúrà yẹn dá sí fún wa. Ìgbàtọ́ làwọn alẹ́ sọ fún Musa pé àjọ àjọ orí wọn ti gbà á. Ọlọ́run wá ń sọ fún ilé rẹ̀ Musa. Àbí ààrẹ ya ti gbà á. Kódà ti gbà á ṣáájú kolómọ ọbẹ̀ wáyé láwọn ẹ̀rọ tó tọ́jú ẹ̀ka àti gbogbo ọ̀rá jù. Nínú àwọn ìṣẹ́ náà, tọ́lá ọba àlejò ọláwá ń kà Nínú ẹ̀ nígbà tí wọ́n bí Musa lásìkò gbàdúrà àwọn kan pa àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n bá bí ìjà náà lọ́la ni ìyàmù ìmàgbéjì sí ni lọ́kàn wá fún ìyàrí àtijọ́ ni ìyá rẹ̀ fún gbogbo ti di ọtán kọkàn àkókí kójú ọtí fún àkókí náà kó tó wá lọ ju àkókí náà sínú odò àkótí yẹn nígbà tó wá yí sínú odò ọjọ́ náà lọ́hùn. Àwa ní kí odò gbé àkótí náà kó gbé lọ sí àgbàlá ìyáwó ààrẹ ìgbà. Ẹwà tó wọlé. Ó gbé lọ sábàlá ìyáwó náà. Ó wá jẹ́ sí pé ìràwọ̀nà náà ló dé níjọ́rọ̀ ọlọ́run ìyẹn ni wípé tábàtì ìràwọ̀nà ló dé àwọn ẹlẹ́wà rẹ̀ wọ́n gbé wá gẹ́gẹ́ bí wípé ọmọkùnrin kan tún lè táàtì pa ní ọ̀rọ̀ ọba àlejò láti ọmọ àti ìṣúrátò lọ́kọ́tọ̀ tó ní pàlùpàpọ̀ òun àlùbẹ̀rẹ̀ àwọn ẹ̀wù.

Ọ̀rọ̀ ni àwọn alámọ̀ọ́mọ̀ta jẹ́ owó rèé torí pé ní ẹ̀kú nàlá ohun àdúwà ọ̀rẹ́ nìkan. Ó lè bá a jẹ́ ọ̀tá bákan náà. Ó sì lè jẹ́ bànújẹ́ fún wọn lọ́jọ́ iwájú tí ó dá lẹ́nu ìgbésí ayé wọn. Ọ̀rọ̀ ni pé kí a ṣe bẹ́ẹ̀ ni pé ń dẹ̀bẹ̀ àwọn wàhálà mẹ́rin arákùnrin tá náà tún bẹ tí wọ́n ń pè ní amẹ́nà ẹ̀rí òun náà ara àwọn tí wọ́n dájú sẹ́fún ni òun náà hàn mà lórílẹ̀. ìlànàwájú ló ń dáhùn máa àtàwọn ọmọ ogun àwọn méjèèjì káàánú ọ̀kì alátìsí ni wọ́n. alátìsí ni wọ́n. ọ̀rọ̀ Ọ̀kọ́ láti mọ̀rá tó bẹ̀rẹ̀ ẹ̀rùn nígbà wọ́n tí àkókí náà kalẹ̀ síwájú bẹ̀rẹ̀ àwọn náà. Ṣà áá ẹni wá gbé ilé ìwá ẹtí máa ń tàwọn ṣe ẹ̀rọ pa ilé yìí nì. Ìyàwó bẹ̀rẹ̀ àwọn wá ń bẹ ń bẹ̀rẹ̀ náà. Ìyàwó bẹ̀rẹ̀ àwọn wá ń sọ pé ìwé ọkọ mi. Àà kíkà ti wá jẹ́ àbímọ̀ kúrọ́tọ̀ ẹni lù wá náà eléyìí ọmọ ẹjẹ́ ìtutù ojú fún wa eléyìí ọmọ ẹjẹ́ rẹ̀ nílẹ́kún abẹ́rẹ́ta yóò máa jẹ́ kí rẹ̀ nílẹ́kún fún mi wà láti àtìyẹ náà látẹ̀kùtù ẹ gbọ́dọ̀ pa eléyìí. Ata àyà ń bá àlẹ́ wúlò fún wa. Oníṣègùn wúlò fún wa lóòótọ́. Abẹ́rẹ́ta. àbí òwúlò fún ẹni àwúlò fún ẹni. òwúlò fún aṣí àkókò àwọ̀ ẹ̀ fún wọn tara bẹ́ẹ̀ dàrí fún ti dàrí jẹ́lẹ̀. àwọn tó wúlò fún ìyàwó rẹ̀ náà látara bẹ́ẹ̀ náà ìyàwó rẹ̀ náà ti kéde òun náà padà dé pẹ́rẹ́ àwọn ọ̀nà tẹ̀lé ìdáwọ̀ òwò àlẹ́dá ọ̀nà àlẹ́sọ́dọ̀ mà. Ọ̀nà yẹ̀dùnrún. Àbániwa ọ̀nà yẹ̀dùnrún. Ó ní ìtumọ̀ yìí pé kílẹ̀ à ń bẹ̀ lákọ̀ọ́kọ́. Òun ni wípé wà ó láyẹ̀ dùnrún. Iná ni òun náà lè. Iná ni èmi ìlú náà rè. Wà ó láyẹ̀ dùnrún ìtumọ̀ tó pé àbẹ̀ lákọ̀ọ́kọ́ ni wípé ìgbà tí wọ́n ń tẹ̀ yẹn ó pé ká ọ̀fọ́dọ̀ máa ọjọ́ ti dojú wọn ò máa ń tọ́lọ̀ ń tẹ́ ṣe tóbi tí wọ́n tọ́lọ̀ àwọn wàhálà náà ẹ̀sìn ìtumọ̀ rẹ̀ yẹn pé wọn mà. àwọn bá ní ogun alẹ́ ní ìtumọ̀ yìí pé wọn ò lẹ́yìn ẹ̀sìn òun tá a bá sọ ọ̀dọ̀ ma àwọn èèyàn ní mà Àti àkọ́dọ̀ mẹ́. Wọ́n ló tún lè ní ìmọ̀ yẹn náà. Báyìí, lọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlá ló ṣe ṣe nínú ọ̀nà tọ́lọ̀ ń kọ́ gbà láti la àrẹ́bì wa Musa lọ́dọ̀ ọ̀sẹ̀rẹ̀ áwọn nínú ọ̀nà tọ́lọ̀ ń kọ́ gbà gbàdúrà rẹ̀ nìyẹn. Bákan náà, ọlọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlá ní nínú nǹkan táwọn ọlọ́wọ́ bá tún ṣe. níjọ́ náà a ní kí àti ìrẹ̀pẹ́ nígbà tí odò ti gbé lọ tá ní ká ń ṣe ẹ̀kún ti ẹ̀tọ́ yẹn lọ́rùn òun ni kí ọmọ náà padà bọ́ sí olùgbèlè fìràwọ́n náà yìí. wọ́n lásìkò gbà yẹn nígbà tí gbé wọ́n pe gbogbo àwọn nání tí wọ́n lè fọ́mọ lọ́yàn gbogbo wọn ni wọ́n gbọ́yàn sí lẹ́nu. wọ́n ní àwọn náà lè ní ọ̀rọ̀ ni pé ń kọ́ nílù gbogbo àwọn afúnni lọ́yàn fúnni lọ́yàn tí wọ́n kó wá àti ọ̀gbìn wọn léèwọ̀ ó mú múgbà ọ̀gá ẹyẹ nìkan nù wọn. àǹtí rẹ̀ yí bá sọ̀rọ̀. Àkọọ́lẹ̀ ti ara dòlòkún ọ̀rọ̀ ṣe ìbá ní pẹnu bí rùn. Ẹ̀jẹ̀ ń tọ́ka fún yín. Ẹ̀jẹ̀ ń tọ́ka fún yín. Ẹlẹ́bi pẹ́ta ń sọ̀tọ̀ alẹ́ pé pàtàkùn ara dòlòkún aláàánú ìyẹn kọ̀ọ̀kọ̀rọ̀. Ẹ̀jẹ̀ ń tọ́ka ẹni tó lè bá ń kọ́ ọmọ náà. Ìyẹn lèyí tí Súrátù kọ́kọ́ ti náà sọ fún wa yí pé. Àlà ala àlà àlùbẹ̀ ìsìn ìyẹ̀wọ̀ kò lòun náà. Àwọn ilé kan bẹ ọ̀pọ̀mọ tí ẹ̀fẹ́ wọ́n sì wọ́n gbé ẹni wọ́n sì gbọ́yàn tọmọ Ọlọ́run tó ń parí ẹ̀kọ́ náà fèsì ẹ̀, owó ti mọ̀ ìyá ọmọ náà ní tó sọ yẹ̀yẹ́ ẹ̀. Ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ tẹ̀bá ní sẹ́nu nínú ẹgbẹ́ tó bẹ́ẹ̀ tẹ̀bá ń pa ṣáájú ojú ọmọ yẹn. ọ̀hún àìsàn sọ pé ṣáájú ọmọ lọ́dọ̀ rẹ̀ àbọ̀ sọ fún wa pé bàbá ń pè láàbù. mo rò pé ẹ̀rí ọlá bá ọlá nìyẹn ọlá èèyàn máa ń lo ọlá lóòótọ́ ìgbà bẹ́ẹ̀ wọ́n ti lálò ọlọ́run àlejò ọlá ọ̀sẹ̀ àwọn àlejò ọlá fún ìyẹ́dá bẹ́ẹ̀ lábì. lára bá ara bẹ̀ ń bíṣẹ́ náà ni kò títa fún ilẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀ ìyá ń wá. Ọba àjà Yorùbá ọba ní ọba pa nínú owó náà ni ọba pa nínú gbogbo. Èyí tó ṣe ẹgbẹ́ akọ́wá dáhùn ọ̀rọ̀ láì mọ̀ pé ìyá ọmọ náà làwọn fẹ́ sì wá. Ẹ̀yà ìlọ́pẹ̀ wá ọlọ́ọ̀bà àlejò ọlá ní nínú ọ̀nà tá a fi ṣàdúrà rẹ nìyẹn ìyá mọ́ká. ó ní lórí ìjọ tí mò ń fẹ̀ yìí wàrà kan ń lọ ó lọ ó lọ sí owó ẹ̀kúrú náà ó lẹ́kọ̀ọ́ wa ó lọ ó lọ sí owó yọ̀bà yín tọ́jú ẹ̀ ṣébi tí ń sọ yìí ìkìlọ̀ ní fún yín tọ́ ẹgbẹ́ ìbá gbọ́ sí ìbílẹ̀ náà ọlọ́wọ́ ní nínú fúlàbù kẹyà tá ń bá bọ̀ wọn ní báyọ̀ jẹ́ àná ẹ̀ka ìlà omi báyìí la já rẹ̀ mú bá padà sọ́dọ̀ ìyá rẹ̀ tó mọ̀ sí àwọn fúlà rẹ̀. Àtúndà ọ̀ padà sọ́dọ̀ ìyá rẹ̀ abẹ́rẹ́ rẹ̀. Bọ́ọ̀bà lè sọ wá pé tàbọ̀rọ̀ inú ara ta sàn. Ìbànújẹ́ tó ń banújẹ́ yẹn kó lè padà di ìdùnnú kó lè padà di ìtìjú ojú fún padà láti tó padà. Amẹ́ríkà. Ìyẹn ni sáàtù kọ ẹ̀ kọ́mọ̀sì náà sọ pé Fàrọ̀dá nínú àwọn ìlà omi ọ̀rọ̀ nígbà ìlà dá padà sọ́dọ̀ ìyá ẹ̀. Ṣèkà kọ́rọ̀ ẹnu ọ̀rọ̀ nà Wọ́n ní kó ọba bá ní ọba náà kì í àdéhùn Ó ti rẹ̀ Musa á dà padà sọ́dọ̀ bá a bá ń ka kùránì kọ́nà ọba àlejò ọlọ́ba ń ka ìtàn fún wa òun náà sọ lọ asọ wa ní abala àtàjàbárú nẹ́ẹ̀lì kùránì tẹ̀ ronú tẹ̀ ń tẹ̀ ronú sọ̀rọ̀ náà tẹ̀ àmọ́ ẹlòmíì ti bandage ti mú náà àti kidnap àti mú tó sì tó padà jáde lọ́làfíà. Kéèdì yóò mọ àárò ìròyìn lọ́wọ́ àjíjẹ ńtọ́ lọ́mọ́ kàlọ́. Èyí ò fi hàn yí pé ẹni tọ́lọ̀ wọn ọ̀gá pa ẹnìkan ò lè pa. Ẹni tọ́lọ̀ ọ̀gá ti kára pé àsìkò rẹ̀ pé gbogbo ohun tó wù kẹ́ lè ṣe kẹ́kẹ́ ò ní ṣe é. ìtọ́jú wọn bá lérò pé nítòsí sọ yẹn á o ọwọ́ ajé sábà bíi tó wọ náà ni ọlọ́run ló ń káàdì tó fi jáde láyé ọ̀fẹ́ náà pa aláwọ̀ kọ̀ bára lè kọ́ sínú máa ẹni tó káàyàn tó bá ṣe sùúrù tí ò pa tó fẹ̀ dúró sí ti wò a máa sọ ọ́bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàtí yẹn rí àwọn experience oríṣiríṣi náà gba ọ̀rọ̀ yẹn ọ̀gbọ́n àkọsí tọ́ta kò lóòótọ́ táà ṣe kéré mà yìí ṣe nineteen eighty eighty seven àbí eighty eight arákùnrin kan tí máa gbá bọ́ọ̀lù báyìí ní wọ́n pè ní ọ̀pára ìjà bí ṣe wọ́n kè ẹ ò gbà yẹn lórí fíìdì ló kú sí i kò sí tó àtàkì ẹ̀ rárá káàkiri àwọn àtàkì ẹ̀ ni. ọkà ṣubú lórí bíbí náà ní ká lọ́sọ̀rọ̀ pé kò àárẹ̀ ń ṣe ni àyẹ̀ ni àárẹ̀ ṣe wọ́n gbèsè ojú ẹni àárẹ̀ ṣe kan wọn nígbèsè ojú ìdì. nígbà yẹn kó wọn lẹ́lómi ni wọ́n gbé lọ́pọ̀ ẹ̀. ẹni àárẹ̀ ṣe kan wọn nígbèsè ojú ìdì. láwọn àti àwọn òpin bóyá àwọn ẹ̀dùnmí

ó sì borí lé láì. ọ̀rọ̀ ẹ̀rọ pé àwa mẹ́sìn ni iṣẹ́ àwọn ọ̀dọ́jà lè lẹ́yìn náà. ọ̀kan náà ọmọ àti akọ́lọ́ máa borí jẹ́ nùrùdín. lọ́dún náà ọmọ náà ń kí sọ̀rọ̀ àtàlà ápìrì lọ́wọ́ ni. lọ́rọ̀ ẹ̀lẹ́jọ́ náà. fi ẹni tọ́lọ̀ bá ti rí yóò di ó kùnà hátímà àti bọ̀tá dáadáa ẹjá máa bẹ lọ́wọ́ rẹ o ẹlòmíì kú síta ẹlòmíì kú síta ẹlẹ́tì o ẹlòmíì kú síta ọtí o ẹlòmíì kú pẹ̀lú olóko o. dáadáa. arákùnrin kan kú láti tí ń gbé bá a hawúrọ̀ ọ̀rọ̀ fún yàtọ̀ ilé àbílà. ó ní agbára ayé mo sọ yìí. mo fẹ́ wọlé ó kẹ́mi náà lọ wúlò ní ilé. arákùnrin kan parí olùkọ́ náà wọlé. ń kí ló dé kí ló dé kí ló wọlé wọlé. kí ló Ṣẹ́rí nígbà tí mo sún mẹ́nu ọ̀nà báyìí, ọ̀wá rẹ̀ ọtí ń rùn mi. Nígbà tí wọ́n ṣẹ̀ fún mu kí lọ́wọ́, níbi tó mu ọtí lé. Ọtí ń rùn lẹ́nu bí ẹnu ọ̀nà tí wọ́n ti sin bọ́tí tó rùn lára ẹ̀. Ọmọ táà ń sọ yìí náà, ó ń kírun lọ́wọ́ ni. Orí ìrùn náà ló wó lulẹ̀.

àwọn tó ń ṣe ní ìdí náà ìṣẹ́ ó lè lóhùn. láwùjọ bára lè kọ́ nílò ìṣàmà àtàlùmọ̀kù ẹni tí ń lé tó ń pààyàn tó ń pààyàn ó bẹ́ẹ̀ torí bú ni torí pé ẹ̀sẹ̀ pàǹdẹ́kù lọ́rọ̀ náà bá pọ̀ ẹ̀sẹ̀ pàǹdẹ́kù ó tóbi lọ́rọ̀ náà bá pọ̀ ó yẹ kó kéré wò ó ojú àánú wẹ apànìyàn pàtàkì lẹ́ni tí ń mọ̀ mọ́ pààyàn. ọmọ ọmọ pààyàn àwọn òkúta àánú wọ wà pààyàn. torí ìdí eléyìí àrẹ́bíwá Musa kéèkà àkọ́kọ́ tí ọkọ̀ lọ ní ẹkùn tí ọgbọ́ nu àti kékeré lóbi lọ ní ẹkùn tó ọbọ̀ ìgbà tó ìgbọ́n kẹta bẹ tó ọmọ bó ti sọ̀rọ̀ rẹ ẹni tá a ní ọlọ́dọ̀ rẹ̀ nítorí nígbà tó ti ẹ̀ tó àwọn bó ti sọ̀rọ̀ rẹ ó ti wà lábẹ́ rẹ̀ rí ìtọ́nà ọ̀sọ́ wà lẹ́nu ìlú dání ẹ̀ ọ̀rọ̀ ajá yọ̀rọ̀ mi. ìtàtọ́nà ọba àdìsẹ́ láǹkà wà lẹ́nu ìlú dání ẹ̀ tó wá ní dẹ́rù bọ̀ mọ́jẹ́ yọ kù. àgbàdo wa ń kéke gan tó fi ẹ̀ máa ń kéka. sọ̀rọ̀ tó fi ẹ̀ lé ìlú gàdọ́ kan bá bàbá wọn lé mú rẹ̀ lásán tó bọ̀ ọ́ bí ẹnu rẹ̀. ọ̀bẹ́ni gàdọ́ àlejò àmúta àlejò sọlá tó lọ bẹ̀rẹ̀ kò sí ọkùnrin náà ẹyẹ ti pọ̀ tó kò sí ọkùnrin náà lásìkò tiẹ̀ ọlọ́ọ̀ tó fún ní agbára tó. nígbà bá dé ní sọlá tó lọ kọ́kọ́ á máa rí àwọn ìtàn yẹn ọlọ́ọ̀ tó sọ ọlọ́kùnrin lẹ́lẹ̀. odò tó ṣe wípé àpáta ńlá ni wọ́n máa fi ṣe wọ́n sọ láìláì láti sọ lórí ìgbẹ́rẹ́. Odò ah, yìí báwọn èèyàn bá ẹsẹ̀ nìkan ló lójú àpáta yìí. Ìyàwó kan fọ́ padà lọ́wọ́ sí ilé ilé ẹ̀rẹ́ ìmọ̀ àwọn ọ̀sẹ̀ tàbí dáwọ̀ sí ilé padà. Òwe táwọn èèyàn ṣẹlẹ̀ ni tí wọ́n ń tà ẹgbẹ́ kan là á lásán ni agbára tó bẹ lára rẹ̀ náà ní ọ̀sẹ̀. Ilé ìtọ́lọ̀ ọ̀bà àti ìṣẹ̀lẹ̀ kan sọ fún wa níbi láàkàrí pé ìrẹ́múta. Nígbà àwọn tó ti bá ó ti lọ́dọ̀ fìlàwọ́n náà gbàgbọ́ wà ń kékeré náà ọ̀rọ̀ ẹ̀ ló gbé ọmọ ní ọ̀rọ̀ ẹ̀ ló gbé dàgbà ọ̀rẹ́ bí nígbà tí wọ́n ti ọdún àtòkù àlà ọlọ́wọ́ rẹ̀ àdúgbà burú kan kó bí ọ̀ mẹ́jẹ̀rú ọba ọ̀. kódà pépè pé ìrọ̀lọ́ ìrẹ́mú bá lọ́kọ̀tà ìgbà lọ́kàn wọ́n lè jẹ ìrìn àjò ẹ̀wù kan níbi tọ́lọ̀ wọn dé bí káwọn àtẹ́sẹ̀ ń jà náà ojú làwọn níbi ìṣúná òkè tó wà ní wàhálà dé wọn àtọ̀dọ́ wọn. tọ́lá tó lè rọ́pù ẹ̀rọ ọ̀rẹ́ kan ní láwùkọ̀ ọ̀rẹ́ àlẹ́ wọ́pù làbátà lè rọ́pù jọ̀mọ́ ẹ̀wù bá tó ti ṣẹlẹ̀ látara níbi musa tí musa sọ èyí ṣẹlẹ̀ ẹ̀wù ọ̀ṣẹ̀lẹ̀ àdébí Ẹni bá rẹ̀ bí i sálọ́wọ́ rẹ̀ yàrá ìlú mọ́tàrà rẹ̀ jù, ààrẹ bí rọ́mìnà ń wá o. Lẹ́yìn àlẹ́ bí mọ́tà làárẹ̀ bí ìyàwó rẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́nà. Àtúwà rẹ̀ kàn lẹ́bi ìsá o. Bẹ́ẹ̀ tí àlẹ́ bí mọ́tà ti sáré lẹ́yìn lẹ́rẹ̀. Mo là ń ka two thousand and twenty five. Àbẹ́rẹ́ twenty five yàrá látàrí. Ó kàn lẹ́bi ìsá o. Ẹ̀rọ àdébì Musa lòun ló dé lẹ́yìn ìkótó àdébì rẹ̀. Àdébì Musa jẹ́nà bá àdébì rẹ̀ bá díẹ̀. Tètè pé mo bá dára àdúgbò lọ́wọ́ àdébì Musa lọ́wọ́ àtàwọn àwọn àdébì rẹ̀ òkú tẹ̀lé. Súnmọ́ wa ní kótó àdébì rẹ̀ bá. Ẹ̀rọ ìgbà tó wà wà ní ìtura ti mọ́ gàlẹ́ fún wa. Ó fi wà jẹun tó ń ná fọ́màtà ti rẹ̀ káàkiri. Ọba Gumasiri, ìgbọ́n Pápá lè kán, pọ́nmù lè kán, léèmù. Bẹ́ẹ̀ gbẹ̀yàn. Bẹ́ẹ̀ gbẹ̀yàn. Ọ̀rọ̀ ní ti sọ̀rọ̀, ẹja kọlu àwọn náà, ẹja kọlu àwọn náà. Ìwọ́n bọ́ bẹ́ẹ̀ kà ń sọ ń jà. Ìjọba náà lọ àwọn ọlọ́run sọ fún wa yìí, ọlọ́run ti sọ̀tọ̀ wọn fún wa, ìpẹ́ ìwọ́n náà tó wá rí ìṣẹ̀lẹ̀ lẹ́nu. Wọ́n náà wá rí títún ìṣẹ̀lẹ̀ lẹ́nu. Ọwọ́ ọ̀wá rárá o bí ọ̀bá ti rẹ jẹ́ kò sí mọ̀ tọ́ni Ṣé kí kálukú tó jẹ káàkiri? Ìyàrá wọn sọ fún mi pé ọyá bọ́ sí kájà ṣé ọ̀bẹ̀ ẹ̀ kọ́ ọ. Ẹ̀jẹ̀ tó yá sí ikú rẹ̀ bẹ̀rẹ̀ tọ́mà. Ọkàn wọ́n kàrà gba lẹ́yìn náà lọ ń jáwó báwọn. ṣubú rẹ̀ lọ́ba kú? Ọba ní ilé ọ̀bẹ̀rẹ̀ apààyàn, kàǹsó lẹ́wọ̀n. Ẹ̀ríkà ọlọ́wọ́ àbẹ̀dá fún gbogbo ìjọba ènìyàn máa fẹ́ gbé yẹn gbà mí ọlọ́dà kò sànù wá lẹ́wọ̀. wọ́n tó máa ń yẹ̀yẹ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí kẹ́ni gẹ́gẹ́ bí ìjọba èèyàn tó bá yẹn ah, jẹ èyí ọ̀dà dúró pé à èmi wọ́n á yẹ̀jẹ̀ báyìí ìjọba ènìyàn wọn fẹ́ bẹ́ẹ̀ mẹ́ta mi. káma bẹ́ẹ̀ náà ọlọ́run kò sànù wa káà náà wọn wájú pé wọ́n ṣe jẹ́ káwọn jẹ́ pé wọ́n máa kó wọ́n máa ka kùránì ká máa mọ̀ yìí pé ọlọ́run bá lè tọ́ lá ó fẹ́ ká máa kẹ́kọ̀ọ́ ni o. ẹni wọ́n ń tà lásán rẹ̀ ní tó sì làwọn. láàrin bí musa wọ́n sọ pé apànìyàn ni òun ti bẹ́ẹ̀ náà jẹ́ wọ́n tọ́ fi bù wọ́n fi bù àìbẹ̀ ẹ̀kọ́ ni. àwọn àwọn kẹ́kọ̀ọ́ náà bá lè tọ́ lá wọ́n padà sọ ẹ̀bùn ẹ̀kú ọkọ̀ tọ́tà dọ́kítà ọjà wàmẹ̀jẹ́ iná ala á là ọ́. ẹnì kan kú kàtó ńlá àwọn oúnjẹ kẹlẹ́ àná tí wọ́n sọ pé wọ́n pa wọ́n sọ pa ìyẹn náà bá lè fún wa nínú tó ń láti ń tẹ̀lé fún na ìtàn yẹn ó ń bọ̀ lọ́pọ̀dọ̀ àwọn ará ilé rẹ̀. ọ̀gọ́dọ̀ bí ọ̀rọ̀ jù ya ìyẹ̀ pẹ̀kẹ́tì láàánì ádámí ṣí àti ìwà ádámí náà dùwì. àwọn tí wọ́n ń jẹ́ ìran Israel tó sì jẹ́ ìran ìbíyà. ìkẹ́jọ́ na ànẹ́bì Mùsá nínú wọn. Àṣàgọ́dà òun lẹ̀bí ní sí àtìrí àlẹ́lẹ̀bí nínú àdúgbò yìí. Èyí tó wá jẹ́ ìran tànẹ́bì wa Musa àrẹ ìsọ́láàtù wọ̀tẹ̀rán. Ó wá ń sọ bá àlẹ́bì Musa àlẹ́bì Musa lákùn gbà mí lọ́wọ́ ọkùnrin yóò ti rẹ́pa mí. Àlẹ́bì Musa wá sọ pé àwọn náà ṣe túrù díẹ̀ kẹ́kẹ́ bá àlẹ́bì Musa ló dé gbọ́dọ̀ bá jẹun. Ọ̀dọ́ ni kọ́kọ̀dọ́ àlẹ́ yìí ibi tí kú pàtí náà nìyẹn kọ̀dọ́ àlẹ́ yìí kí ṣe ti tẹ́lẹ̀ mọ́. wàkọ́ọ̀lá ajá nílẹ̀ amẹ́rẹ̀ ṣèkọ́ọ̀n àdéhùn sani yé ọjà mi tó sì lé o èsù ti jẹ́rẹ̀ o. ìnáwó àdówó mọ̀dúnlẹ̀ mọ̀bìlì èsù tẹ̀sí ní wọn ká sí sọ nínú ló ẹ̀rí ẹ̀rù gàlọ́n. bí èsù tẹ̀lẹ̀ nìyẹn ṣé bá ń pè ọ́ ò ní bá ọmọ Ṣẹ̀rẹ̀ ní ọjọ́ kan kọ́kọ́ dàrú lé. Ìwọ̀ òun tà ẹ̀ kọ́kọ́ dàrú. Nítorí ọjọ́ ní yọ̀ tó tọ́jú múra gẹ́gẹ́gẹ́. Tí ọ̀gá bá yọ̀ tó wá máa tàbí gbálẹ̀ ní ọ̀tẹ̀ náà sẹ́wọ̀n. Kábẹ́lì kà sí pé ẹni tó wá fẹ́ bá jà. Tó wá múra kẹ́kẹ́. Ẹlòmíì ti ẹ̀gọ́ lẹ́nu yí pé wọ́n fẹ́ jà òun gan yóò ti lọ mú pélé ní tìyẹn léṣe. Ẹlòmíì àlọ́ wá jí òun kọ̀ mọ́ lórí ni. Ṣé wá jẹ̀ wá ní gbogbo ẹ̀rí bó ṣe rí náà? nígbà àwọn aṣòfin wọn ní ìjìyà kan wà ní ọ̀pọ̀ ọ̀rìn wọn rẹ̀ lórí náà ó sì lọ bẹ́ẹ̀ náà. torí ìdí eléyìí ẹni tó hàn fọ́ọ̀rin má jẹ́ kí ẹgbẹ́ ẹ̀ka dúró ọ̀gbẹ́ ìbílẹ̀ tó ń pa ara ẹ lọ ọba pàtó ọlọ́run bóyá tí ń kú lọ tẹ́lẹ̀ tọ́kà wó lulẹ̀ kí ló ń kálukú rí jẹ gbogbo táyì ṣe wọ̀nyí tó ti gbogbo ara gbogbo wa di tó ti ń kẹ́kẹ́kẹ́ yìí náà. torí ilé ìjọba ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ ni fún wa o ọlọ́ọ̀bà àlekè ọlá ń sọ fún wa àbẹ́bí mo sì ń sọ àbẹ́bí mo sì dúró ń pé òun fẹ́ ṣe kíni òun òun fẹ́ nà fún ẹbí òun. ṣùgbọ́n tí a bẹ́ ṣẹlẹ̀ ńbẹ́ àkókò tẹ̀yìn pé agbára tí ń bẹ lára nẹ́bí Musa kọjá bẹ́ẹ̀. ṣé sùúrù lásán ni agbára yẹn ti dàdúgbà sí ìgbà ẹ̀kọ́ tó wọn wá bí amúgbẹ̀rin pẹ̀lú nínú wa ń bẹ kò tí ẹ̀ ní sí ìṣẹ́bà àwọn gan pé ẹ̀sẹ̀ máa ń fọ ẹ̀sẹ̀ máa fọ ẹ̀sẹ̀ máa náà àmàlà ayé rẹ̀ ni tọ́lá ilé ṣe ti tẹ́tì kọkàn gba létí kan tó sì wó lulẹ̀ sẹ̀ apààyàn yẹn ni. ẹ má ta ẹ má súnmọ́ o ó ti rẹ owó rẹ̀ yẹn ni o mo ti sin gbẹ́rẹ́ sọ́wọ́ òun ni àbí tọ́lá wa yẹn kà òkà òkà kílẹ̀ wọn pè àwọn òkà tó ọkà bíi tó ọkà bíi sóge òka oge ní o ọ̀rọ̀ kàbí so ge ọkọ̀ fi sọ́wọ́ pàdé tí ọ̀rọ̀ kàbí lọ́wọ́ àlọ́ ìta sọ́kọ̀ o òka ẹ̀rẹ́ ní tí ó bá dé òka ẹ̀rẹ́ níbi. Tí àtọ̀ bá sọ́ra wọ́n lè gé ìka rẹ̀ dànù. Ẹ gé ìka yẹn dànù ni. Ẹ má fọwọ́ kan òka wọn o, ẹ tẹ́wọ́ fọwọ́ kan. Tí ó pa ilé òsì fi ṣe kẹ́kẹ́ òka ojú lásán ni wọ́n kàbí so ge ni. Ìfọwọ́ lórí ìdí eléyìí àwọn mùsùlùmí káàmà ń ka kùránì ẹ̀kọ́ ni o káàmà ronú sí ni o káàmà ronú sí ni o ọlọ́run ní látara bẹ́ẹ̀ rẹ̀ Musa ọkọ̀ sàrúsà náà ń fa tó ń jáde lónà ẹni tó pààyàn mọ́tò ti bẹ́ẹ̀ náà bànàjẹ́ iná apádà tó ń là ọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìgbà yẹn wàhálà ṣẹlẹ̀ láàrin ìgbà yẹn o torí pé ìyẹn ló fa ń tà náà ibùsà pàràbísà kò rí yìí. Ẹ̀rọ wọn fẹ́ pa ànẹ́bì Musa padà náà ni o. Ẹ̀rí nǹkan, wọ́n fẹ́ pa ànẹ́bì Musa padà ni. Àbẹ́ ìmọ̀ rí nǹkan. Ẹni tó ti ànẹ́bì Musa lánàá ni pé ànẹ́bì Musa gbà mí lẹ̀ òun gan-an náà lọ́dọ̀ ẹ̀kọ́ fẹ́ lọ sọ fún sọ́kùn ànẹ́bì Musa káàkiri. Àbẹ́ rí nǹkan. Ẹ̀rọ ìjọ yà wá lẹ́nu, bọ́ọ̀lù àyè ṣe rí nìyẹn. Ọ̀pọ̀ ọ̀pọ̀ tó kálukú bá ń ṣe nǹkan àti sọ́rí lórí àwọn àtúndẹ́ lórí àwọn ẹ̀sẹ̀ tí aláyé jẹ́ mélòó kan bí kò sí ìtòsí oṣù mélòó kan nìsín kọ́lọ̀kọ́ bá forí yẹn kọ́lọ̀kọ́ bá kẹ́wọn. ọ̀gá ni wọ́n níbi iṣẹ́ nípa nípa àwọn àbẹ̀tàwì ọ̀rẹ́ wọn kan wá ń sọ́fà wọ́n bá wá iṣẹ́ nígbẹ́ báwọn. kódà wa ìsì ní nígbà náà nígbà tí mọ̀ wọ́n mọ̀ wọ́n kọ ìjẹkújẹ gbogbo pọ́lẹ̀ nǹkan lórí ìwà lẹ́nu lẹ́nu yẹn o gbogbo ẹni tó bá ti gbóǹdò kàn fẹ́ wọn gbógun ti kọ́rọ́sàn tí wọn bá rí ọ nípò lẹ́nu tẹ́ tí wọn bá lé ọ títí pé àwọn ti ẹ̀fẹ́ pa ọkọ wá fún wọn sí kò sí tí wọn ò lè ṣe fún ọ kó rò pé ẹ bá fara wọn lé lé ọ̀rẹ́ wọn pẹ̀lú àti kó ń kálukú wa kábàámọ̀ bí káwọn fẹ́ lọ́hùn àbákòtà àtàláyé nìyẹn. ṣètọ́nù ìgbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí ọlọ́run gbogbo àwọn tí wọ́n dúró déédéé gbogbo àwọn tí wọ́n dúró déédéé ọlọ́dà kún mọ́tò bàbá wa fún wọn o ọlọ́mọ bá wa mójú fún wọn o. gbogbo gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ̀lọ́ọ̀ bó ṣe nìyẹn. pẹ̀lú pẹ́mẹ́rà ọ̀rọ̀ àgbà ìjẹkújẹ láàyè kódà àwọn ọ̀rọ̀ kan pẹ́ tẹ́yìn wọn máa wọ́n wà tó padà dé stéèjì kankan àwọn fi wọ́n lẹ̀ tuntun àti ọ̀gá àwọn kan fi wọ́n lẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ọ̀gá ẹ̀ mọ́ bí lọ́dọ̀ ká nǹkan ẹgbẹ́ tó gọ́ àwọn lọ ṣé kẹ́yẹ́ wọn mú sí pé àwọn oríṣiríṣi àwọn kan tó yẹ. arákùnrin tó tún wá jẹ́ tí wọ́n tí wọ́n wá mú wọ bíṣẹ́ òun náà bàtà lọ mọ́. ṣé ẹ pé òun ló ṣe bí wọ́n ti padà lé ọ̀gá wọ́n kà ní bọ́lá àwọn kò ní sẹ́yìn. àwọn fúnra ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá làwọn bọ́ kò sí sẹ́wọ̀n. òun ti gbọ́ fúnra ẹ̀ lọ́pàá làwọn bọ́ sí kò sí sẹ́wọ̀n bọ́dà wáyé. kìnnìún náà lòdì eléyìí ni wípé tó bá ní dáadáa fẹ́ nìkan máa rò pé dáadáa olóòtú sọ fún ọ ṣùgbọ́n ṣe dáadáa tiẹ̀ fọ́nà ó lè gbà dáadáa yíò ní kọ́ ọ máa retí o kí wọ́n wá ti rárá ṣe bọ́lá ó kà ládá lórí ẹ̀. àwọn tó bá ṣe ti tìrìpọ̀ wọn náà fẹ́ gbà ń kẹ́kẹ́ lórí tó sọ̀rọ̀ tó wá rọra àbùkù lọ́wọ́ gbà lọ́dọ̀ ọ̀dọ̀ wọn o wọ́n kà sílẹ̀ mọ́ dára lẹ́yìn pé kí wọ́n wá ṣe dára fẹ́ yìí tó wá rọra. ẹnà ẹni Musa ẹnì Musa ńlá ba ẹni tó kà má ṣe léṣe má lù tó padà jáde láyé tẹ̀lé ọ̀nà ẹ̀rọ padà ń lọ àṣà ọkùnrin yìí ẹ̀ sọ́ra mọ́ ọ̀rẹ́ tó pẹ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ kanáà abẹ́rẹ́ eléyìí ìparajẹ́ kojú sí fáànẹ́lì Musa ní ẹni ọba àdìtọ́lá sọ pé fàátú abẹ́rẹ́ máa di iná tí wọ́n yí ìbànyà tààrà kọ́ ẹni Musa bẹ̀rẹ̀ sí ní rìn nínú ìlú tẹ́ǹsì ń sá pamọ́ tí ò lè rìn kéré mọ́ nígbà náà abẹ́rẹ́ nǹkan. ọ̀rọ̀ ni fàyídá ńlẹ́ni bá ń sọ̀rọ̀ ṣùgbọ́n gbà sí ẹni tí ó ní tàànẹ́lì lẹ́sẹ̀ fìríkù ó bẹ̀rẹ̀ sí pariwo àníbi musa kẹ̀lẹ́ ńgá sáwọn ọmọ ọba ayé rẹ̀ àníbi musa sọ pàrọ̀ èyí náà tún gbàsí àníbi musa. Ààrẹ nìkan. Kọ́lá la musa iná alábọ̀ yíyan mo ṣe é. Ah! Báyìí ẹni ìgbésókòjọ́ ìwà arákùnrin yìí o. Ààrẹ nìkan. Ọlọ́run bàálí tọ́lá ní ìrẹ̀ musa wàtàkàndá tàbùtù náà àtọwọ́ dán ọ wò pẹ̀lú àwọn oríṣiríṣi nínú àwọn àdánwò oríṣiríṣi tọ́lọ́ tó wà kà níbi mọ́ta tọ́lọ́wọ́ bá lè tọ́lá wá ń sọ fún wa nínú ayé yìí. oríṣiríṣi àdánwò tó kà níbi sálẹ̀ yìí lẹ́yìn ìgbà tí ànẹ́bí mọ́ta kú omi ẹ̀. فأراد أن يبتس بالتي وعدوه لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبار بالحق وما تريد أن تكون من المصلحين وأنصحك بذلك قلت لك أو تكمنا أجب إسانري ọkùnrin kan tó wá rí pé ọlọ́run fọ̀nà mọ́ ọjà arájúlù mi náà kọ́ nínú ẹ̀dínlẹ̀ tí ọ̀sẹ̀ akọ́lá ya musa ó ti gbọ́ gbogbo ẹ̀dínwó ń sọ ọ́nì rẹ̀ musa ìnàlùmọ́lá ya kábíyèrú tàbí káríyẹ kọ́sọ̀lù rẹ̀ musa wọ́n ti gbìmọ̀ àti pa ọ́ wọ́n ti gbìmọ̀ àti pa ọ́ àhàrójínà lákàmínà náà fi ọ̀yà tí mo rí ń bẹ̀ ní solution oníkọ́ jáde kó nù lùi jáde kó nù lùi ní sọ̀rọ̀ para lọ́nà ní àdánwò ara àdánwò ní kókó àmì mùsùlùmí tó para jáde kó nù lùi sọ̀rọ̀. àkọ́rọ́jà ní ní akọ ibà ń yẹ tààrà kọ́ àmì mùsùlùmí tó yọ jáde náà ni o kò lè lọ bèrè àmì mùsùlùmí yọ jáde sí sàlámẹ́. Ọlọ́ni wàlá ọ̀rọ̀ ni rọ́bì, náà jí ni ìmìnà lè kọ̀ òmìnir lọ́ọ́ lé ní àrẹ́mùsọ́ abẹ́rẹ́ òun kúkálukú wa náà wọ́n bá ti wà nù àdéhùn ọlọ́run ìjà máa bẹ̀. ọ̀wá nù nǹkan tí wọ́n wà nù jẹ́ ọlọ́run ìjà máa bẹ̀. àdébì musa bẹ̀ lọ́hùn. ní ọlọ́run bá àlekọ́ lá ń sọ fún wa yìí pé ala musa ala nabi wa musa níbi àdánwò kan atúndánwò pẹ̀lú òní. wọ́n wá sọ pé àdébì musa wá gbajúmọ́ ọ̀nà ilẹ̀ màdìyánà. bàbá àdébì musa dé ìlú màdìyánà ó débi odò omi kan tí wọ́n máa ń فلما ورد ماء مدين وجد أمة من الناس يزكون فجر من دونه امرأتين تزودان قال ما خطبكما قالت لا نسقي حتى يصل الرعاء وابونا شيء كبير غير inú àdánwò tọ́nà tó fi kan mọ́sá ọ̀fọ̀ òbídá mọ́sáwò òbídá tẹ́sà rẹ̀ mọ́sáwò abẹ́rẹ́ ìgbà alẹ́ mọ́sáwò pàṣẹ ọba rẹ̀ tí wọ́n ń níbi odò ọ̀rẹ́ pé àwọn èèyàn tó pọ̀ ni wọ́n gbé nǹkan tó wà bẹ̀rẹ̀ kú táwọn yóò fi mú mi àwọn obìnrin méjì kan wá dájú tí wọ́n wọ̀ bá wọn sí wọ̀dùwọ̀dù ẹ̀kọ́ nìyẹn ní Islam nígbà bá dé àwọn sóra yàtọ̀ átúmúyìn náà jáde ẹ̀kọ́ Islam nìyẹn obìnrin yìí máa ti wọ̀dùwọ̀dù láàrin àwọn ọkùnrin pẹ́lẹ́ mi wọ́n jọ máa fà mọ́ra wọn lọ́wọ́ bí ẹ̀sẹ̀ rí ọmọ ẹ̀sìn ṣùgbọ́n àwọn méjì yìí ká dúró gbogbo àwọn èèyàn fi ṣe tán àwọn méjì wá nì wọ́n wá wò àwọn ìmọ̀ká rẹ̀ ẹ ṣe ń tẹ̀yìn ọ̀bá wọn náà àwọn ní agbára àwọn ọ̀ká àti gbé kìíní àwọn èèyàn ti mú wọn ti àríwòsàn wa bá wọn gbé àwọn méjì sì ń da màálùú ni wọ́n ń da ẹran àwọn ọmọbìnrin méjì wọ́n ń da ẹran abẹ́rẹ́gà bàbá wọn nínú àwọn tó sọ nípa bàbá wọn ọlọ́mọkùnrin àwọn ọmọbìnrin náà ni àwọn méjì wá ń da ẹran ànábì musa lọ́wọ́ àwọn fún àwọn ẹran wọn lómi wọn bá ànábì musa ti ti bẹ́ẹ̀ tán ànábì musa ọ̀tọ̀ nǹkan àbí ìmá torí pé lẹ́yìn ọkùnrin kan bá ti ran obìnrin kan lọ́wọ́ jọ́kùnrin léèrè ní pé ṣé mo lè ní nọ́mbà yín ọ̀rẹ́ nìkan ara àdánwò nìyẹn ànábì musa bá ti ṣé mo lè ní nọ́mbà yín ànábì musa bá ti àdánwò yẹ o torí pé gbogbo ìwọ ọkùnrin tó ọ̀ràn ọmọbìnrin kan lọ́wọ́ Ẹ̀rẹ́ láti é. Bí ó ti gba nọ́bà náà lèṣó ti máa sọ fún ẹgbẹ́ ẹlẹ́mà ti gbà ní o. Ṣé ń tọ́ba ṣe nítorí Ọlọ́run? Àrẹ́bì Musa ṣe ń tóun ṣe nítorí Ọlọ́run. Ṣé ti wá ṣe ká? Àrẹ́bì Musa wá ti kà wá sílù pẹ̀lú tó ṣe yẹn. Ó ti ń tó ṣe yẹn bẹ̀rẹ̀ náà. Èrè Ọlọ́run kú ara ẹ̀ pé mo kọ́ má ṣùgbọ́n ọ̀rọ̀ tó kàn kúrò náà nínú ìjàmà kankan o. Ànábì Musa ti bẹ̀ lọ́wọ́ mẹ́, ọlọ́run ti gbàdúrà rẹ̀. Ànábì Musa ọwọ́ lọ lo yẹra àwọn parí lọ wípé ọlọ́wọ́ ní Fàlàbídá fi ní nàfi àálì Màdìyànà tó máa kí tí aláàkọ́tàrí yàmó ta. àrẹ́bì Musa lẹ́yìn ìgbà tó wá taa yẹn tán táwọn obìnrin yẹn lọ bàbá àwọn ọmọbìnrin yẹn wá délé wọ́n wá kẹjọ wọ́n rò fún bàbá wọn pé ìrẹ́ bàbá wa arákùnrin kan sábà bí tá a fi ráwọn ẹran wa fún lómi mu. àrẹ́bì bàbá náà wá ní kọ́kàn náà àwọn ọmọbìnrin wọn lọ pe arákùnrin yẹn wá arákùnrin yẹn àbára wọn. Tí wọ́n ti dọ́dọ̀ wà lọ́mọbìnrin yìí sọ wípé báàmì tẹ́lá ọkùnrin tá rí lẹ́nu yìí. Arákùnrin yìí dáa púpọ̀. Tẹ́ ẹ bá lè gbà á tí ọba lè bàbá yín dáná àwọn ti rí wípé ẹni tó láàmú ẹ̀ ni. Kí ló fà á? Fúnbìnrin yẹn sáré lé ẹ̀dọ́ sàlẹ̀ ìmúta ibi tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ti fẹ́ nìyẹn. ìtàkà ọ̀tí ìdáwọ́ obìnrin papọ̀ ló ti yà ń ṣètàn fi àgbẹ̀mí rẹ̀ kíkọ́ bá ṣe sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn lọ́bìnrin àwọn obìnrin ti gbà hàn lẹ́yìn ṣe èèyàn kéèyàn ẹni rẹ ni o. ibẹ̀ náà ni tí ẹ̀ ń dọ́ọ̀sì ẹ̀ fún bàbá rẹ̀ pé bá mi alámọ̀ọ́nà lọkùnrin. ṣé fẹ́ gbàyàn tí ọba yín dáná ọlọ́wà sọ wáyé pé anábì Musa ó lo àwọn ọdún kan ní ọ̀dọ̀ àwọn ará alẹ́ Madiyana tó padà dé ọ̀rẹ́ nìkan. anábì Musa nígbà tó dé rẹ̀ arábìnrin sọ wáyé pé kọ́lá ti dáhùn máa yá àbá ìrẹ́ bá mi sista jiriwu ẹgbàá lókì tẹ́. torí pé iná akọ ẹ̀rọ ọmọdé ẹni tó lóore tẹ́ ẹ lè gbà lárákùnrin. lẹ́sìn sílẹ̀ tí ń wo yìí ká àlùkọ̀wé yù ní agbára pọ̀ oró ti sẹ́lẹ̀ ju wọ́n ti àlẹ́ àmínú ẹni tó ṣe fọkàtà ni ẹni tó ṣe fọkàtà tẹ̀ ní ṣẹ́gẹ́ni tẹ̀ ní ni ní fún pé wọ́n ti rí i pé èèyàn dáadáa ni ìgbà tí àwọn tó ní wá pè wá ọmọbìnrin ọ̀fẹ́ náà ni àkọ̀rọ̀ máa tó méjì méjì ó bó o ní wọ náà ebi tó wá ti lọ́pọ̀ tó méjì kan ìjọ parí wá sẹ́mi ẹ̀ náà nìyẹn. èsù sí ni mùsùlùmí òdodo títí jọ̀wọ́ sí náà kí ojú kó mẹ́rin. lórí ìdí eléyìí bàbá wa ń sọ wípé ìrẹ́ arákùnrin ojú ẹsẹ̀ náà ni bàbá ìkiri iṣẹ́ ìyẹn rẹ̀ ni ìyẹn náà ẹ̀kọ́ ni ìkókó kan bẹ́ẹ̀ wọ́n ọ̀gá tó fẹ́ fọmọ fún yàn wọ́n gbọ́dọ̀ wádìí ẹni tó fẹ́ fọmọ rẹ fún o. wọ́n ti sọ ọ̀rọ̀ ẹ̀ka nẹ́bí musa jẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ti mọ ànẹ́bí musa. kí ni bàbá sọ bàbá sọ wáyé bẹ́ẹ̀ ìní orí ìlú ani ń kí áka yìí dá ìdúná tẹ yìí àtẹ yìí àwọn ọmọbìnrin méjèèjì tó yìí mo fẹ́ fi kan fún ọ bẹ́ẹ̀. o san owó tàbí àti owó orí wọn pẹ̀lú kọ́ daran fún mi láàrin ọdún mẹ́jọ kéèké. Ṣé wàá àwọn obìnrin tí wọ́n tọ́ra wọn ti dàkúdà lélẹ̀? Èmi máa ń sọ, èmi á ní tóbìnrin dé ìdìdì ìyàwó lé, kí ni wọ́n pè? Seven up, seven up náà lọ́mọ mi dìdì ìyàwó lé. Nígbà tó ti wá wọn lọ, láti ra seven up gun àti bisikíìtì, tọ́lá dìyàwó. Torí ọ̀ ìjọba náà ni àwọn fún wọn ọ̀nà ló sì lóyún. Nígbà wọn tó ti lóyún náà, àárẹ̀ èjì gbọ́dọ̀ gbọ́dọ̀, àárẹ̀ máa bọ́ máa kátó máa àárẹ̀ máa bọ́ máa máa kó inú ẹ̀. Wọ́n á gbalẹ̀ bọ̀dá tó lóyún fún lọ, ó ti dàwọn àbẹ́ ìyàwó. Bẹ́ẹ̀ ló sì ní mọ́ọ̀tì ló ń fi ìyàwó. Tó gbà tó bọ̀dá ara mọ́ọ̀tì fún, áà nígbà tó mú mọ́ọ̀tì rí. Bọ̀dá ara mọ́ọ̀tì fún, bọ̀dá sì ṣe kẹ́ni bọ̀dá sì sún mọ́. Lóyún bá dé ọ̀la gbọ́n Èyí tó wà tó wá tó gbé lọ sí àbíkú hmm? àbí wọ́n gbé lọ òtẹ́ wọ́n gbé eré káàkiri tọ̀ lọ́gbẹ̀ náà ìṣọ́ọ̀tì ẹ̀ náà ni kó yún pàdé ọ̀gbọ́n ta. jàmá tí wọ́n yóò lọ wá fi ìṣá òbí rẹ̀ la bẹ́ẹ̀ yóò lọ bí rẹ̀ lọ sọ nǹkan tó kọ̀ ló mú wọ́n tó máa bẹ ọkùnrin tó dákun tó sàdọ̀ lójú pọ̀ lórí. ayapọ̀ mẹ́sì máa ń sọ mi náà máa tóbi nìkan kọ́ wọ́n tí wọ́n náà máa fi àwọn tí wọ́n tún máa ń kọ́ nìyẹn mo máa ń sọ fún ẹgbà yẹn ṣáàjọ wọ́n náà ló ní àlàlà ẹwọ yẹyẹ ẹwọ yẹyẹ ọlọ́run àbẹ̀rẹ̀ dákun gbogbo ní tọ́lọ́run fún wa lọ́mọ ọlọ́dà kọ́ akọ wọn o ọkọ̀ akọ o ṣé kí wọ́n pàṣẹ lé sí wàhálà kí ìyí tó pọ̀ ni ọkùnrin ọmọ tó kọ́ ọmọ tó kúrò ní sẹ́rẹ́dá kan ìsìnkọ́ èsì tó ní ìnáwó tó torí ẹ̀ wà yóò máa pàtàkì ń tọ́lẹ́fẹ́ kéde bóyá kan àwọn ọmọ ti gbá àtàdé lè wù kàrí máa lò lòkù lòbí orí òjò àbọ́sẹ̀ wọ́n ṣe rí náà wọ́n ṣe ń lò ṣẹ́bọ̀ òní ọdún mẹ́jọ kí èèyàn máa bá yẹn dáná torí kọ́lá sí ọmọbìnrin kan àkọ́bà lè jẹun ọdún mẹ́jọ lórí bá mi dáná. fàyẹ́nà àti mọ́mú àṣírọ́ fàmí ní ẹni tí wọ́n bá máa yí tó ń wá o ọba ọmọ pàtàkì tó ń fẹ́ tí wọ́n náà bá lè tún fọdún méjì kò kọ́ fọdún mẹ́wàá yóò wọ̀ ní fọdún mẹ́jọ rẹ̀ nípa ní sèyí. àbẹ́ ẹ̀ nìkan. ẹ ẹ pé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà mọ̀ yìí pé àrẹ́bì musa ọkà pa bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí kúkà téèyàn náà bá rí ẹni tó wọ́n mọ̀ èèyàn wá téèyàn mọ̀ kó ká pa bẹ́ẹ̀ nǹkan báyìí ló mú wa àwọn tó wọn náà wá tó lè di ìjọba yìí fún un ní nǹkan bá máa yọ obìnrin náà ó gbọ́gbọ́ ní ọgọ́rọ̀ lónìí bó ní gan ó tún máa bá wọn bí ní pé ah, ah, ẹ̀sìn àti sí yìí rẹ̀ ó sì ní. ó lè kéde ó ní ju tí wọ́n bẹ̀rẹ̀ yẹn lọ ebi ń jọ náwó wọn rí wọn lù ńlá kan wọn lọ gbà lọ́wọ́ wá di owó sàdáàkì wọn àwọn owó kékeré kan fún owó sàdáàkì wọn lù ńlá ni wọ́n ti gbà. ètò ìgbà wọn lù lọ́ọ̀lù bíi six million wọn á lè lò sàdáàkì wọn ní twenty thousand. promise ni ẹ̀ka lè ọmọ láyà ni ọ̀ọ́lù six million ọ̀ọ́ lè rọ̀sàdá àti ọ̀ọ́ ní twenty thousand rọ́bìs ẹ̀ka lè lù ọ láyà. ṣé báwo ni ọdún mẹ́jọ táyà ó tún wá ní tọ́wá tó lè fọdún méjì kó àmì méjì kó ló nìyẹn fún ara rẹ̀ wà máa wò nídìí àná àṣùkọ àlẹ kí ọ̀fà ara ni ọ̀ ọdún mẹ́jọ táyà fún ìlera rẹ̀ báwo ni ọ̀fà ara ni ọ̀ ọ̀rọ̀ ọmọ jù báwọn lọ ọ̀rọ̀ wọn ti kẹ́nẹ̀ ọ̀rọ̀ wọn jù bá wọn lọ bákan náà wọn ló ti lè wọn pàtàkì tó fẹ́ ó lè wọn pàtàkì ẹ̀ lẹ́yìn wa ni ọmọ tí wọ́n ti bò lóyún lẹ́yìn àwọn àdéhùn máa sọ pé kọ́kọ́ lọ mú àdéhùn tí wọ́n ti ọkọ̀ yìí pé nítorí wọ́n wọ̀ wá sí káàkùn sáwọ̀ àyíjọ pa wọ̀ á ti fi súnà jẹ mọ́ lọ. nítorí wọ́n sáwọ̀ ni ọgbà ẹ bá ti di ohun ní yìí ká ẹ dákun ẹ sábà ti kú pèlú o ẹ̀kẹ́ já tá fi yín léra yín torí pé ọlá ọkọ̀ tẹ̀ ti kọ́kọ́ bí òun náà ẹ ti kó bọ́mọ yẹn láì káyìdì àti ìsì ni tọ́rọ màá yóò rí gbogbo bàbá yẹn ìjàdá islam ẹ̀rẹ̀ ọ̀hún ẹgbẹ́ yẹn kí wíkẹ́ sọmọ àwọn máa lè ní ìjàdá islam ọmọ ìyá rẹ̀ ní ìsọmọ bàbá rẹ̀ gbogbo obìnrin tó bá bímọ tó hàn sí ákídù gbogbo ọmọ tó bá bí wọn pátá ọmọ ìyá ẹ̀ ní ìsọmọ bàbá yẹn ní ìjàdá islam. ẹ wà á máa bẹ ẹ tó dà ṣùgbọ́n àwọn bàbá tó bí àzíyá tó bí àwọn ni wọ́n ti kẹ́ni o àwọn ni wọ́n ṣe lọ́hùn ọmọ yẹn kò sí tó wò lè ṣe láyé jẹ. torí ìṣẹ̀lẹ̀ inú tẹ̀lá plan ẹ wò ó bí bàbá yìí kó ti pa rẹ̀ lé ó ti pa ọmọ rẹ̀ náà lé káwọn ọmọ náà ti pa àkọ́fà pẹ̀lú ìjàmbá wọn lára. kí lè dá ní ìgbà sọ? ṣàtẹ̀jì rẹ̀ ní ṣá ọ̀lọ́wọ́ mẹ́nà sọ̀rọ̀ lẹ́yìn arákùnrin náà ti tún bọ́rọ̀ wọ̀.

lákòókò sí akárára gbòdì abẹ́ǹkà wàsànà àtúkalẹ̀ náà kí ọlọ́run èmi gan fúnra mi èmi ni mo wá kíyèsí ọ ìsọ̀nà àtúkalẹ̀ èmi ni mo wá kíyèsí ọ ìsọ̀fáyé túkà mo wá ń sà ọ lẹ́sà fúnra mi wàjìtàbáyé túkà rọ̀fúlán wá sí ọ́ láǹdà fi ọ̀nà. ọlọ́run bẹ́ẹ̀ ìjà bá ń tàwa àkúkà bí ayé àti ìyá àtọmọ ìyá rẹ̀ kọ̀ọ̀tẹ̀ lọ́hùn-ún lákọ̀ọ́kọ́ yẹn bóyá ìmọ̀ wa lọ sọ́dọ̀ fìdáhùn náà. Fọlá kẹ́ni ya ẹ̀yin méjèèjì ẹ má tẹ̀sì. Ẹ má tẹ̀sì. Àbáwọn tẹ̀sí rẹ̀. Wọ́n ní àlọ́dọ̀ làwọn àbúrò àbáṣe. Wọ́n ní wàhálà tẹ́ kíná. Ẹ̀yin méjèèjì. Wàhálà tẹ́ kíná. Ẹ má lọ́ra. Káà ti gbé sẹ́wọ̀n ètò múra. Ẹ má jẹ́ ìwọ̀ báyìí. Wọ́n dà wàhálà tẹ́jọ́ ìfà. Ẹ má sọ̀lẹ̀ ẹ má kọ́lẹ̀ o ẹ̀wọ́n kọ́lẹ̀ o ìtumọ̀ rẹ̀ àwọn fún tẹ̀sí ní ìtumọ̀ rẹ̀ ní wípé àbá ń tẹ̀sí wọn ni ọlọ́run sọ̀rọ̀ àlejò pé láyọ̀ fìrọ́ ní bíkìrì la ẹ má jàǹbì ìrántí ọlọ́run ọba wàlá tẹ́lẹ̀ ya bíkìrì ẹ má jàǹbì ìrántí ọlọ́run gbọ́dọ̀ ń lọ pàdé ẹni tó le wọn náà máa fi káàrù náà káàrù tó máa fi pàdé ẹni tó bá burú ẹni tó bá le wọn lọ pàdé ọ̀gá kan ó lágbára ànábì àmì sọ wípé Allahumma inna naji fi nuhurihim wa na'udhu bika min shururihim. Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim. Ìdí ọlọ́run ìrẹ́ mo fi sínú báyà ni yóò. A fi sínú báyà wọn. Ń ọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà. bá bá lè rántí ṣe pẹ̀lú gbọ́rọ̀ ọlọ́run náà ọlọ́run. àmọ́ ti a lẹ́yìn pé tí yẹn bá lè pàdé wọn kọ́lọ́ kọ́ sàrùkọ́ mẹ́ta pàdé wọn ni wọ́n ti kọ́kọ́ mẹ́tọ́ ara ó ti dàgbé gbogbo nǹkan. torí ìdí eléyìí tọ́ọ̀bà láǹsọ fún wa ní sọ́bà nẹ́bí musa ń jọ́nà yìí pé ẹ má jà ń ọlọ́run o ẹ Ọ̀rọ̀nìjì àbáyé náà fẹ́ra wọn iná ọ̀pọ̀gba ẹ̀wọ̀n ẹ̀rọ náà fẹ́ra wọn tọ́ọ̀gì èèyàn ni. Fàkúlá làwú Paula ń dà yìí náà ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ bá sọ. Làálàú yá kẹfẹ́ kẹ́rọ̀ báwo ya pẹ̀ṣẹ́ ó ti ṣe kó náà tara yín ọ̀ràn ti ọlọ́run ó ṣe ṣe ẹ̀kárẹ̀ léyìí ó náà ṣe ń tí bẹ̀rù ọlọ́run. Torí àsìkò wa ìjà tó dúbà wọn lé ṣùgbọ́n gbogbo sọ́mrì rẹ̀ kò ní pé pẹ̀lẹ́ lápọ̀ pẹ̀lẹ́ lábo àbá wọn ní àyè pẹ̀lẹ́ kébò sí ìjà wọn jùbò sí method of communication pẹ̀lú àgbàlagbà àbí method téèyàn fi péyàn sínú ẹ̀sìn òun ọlọ́pàá náà bí mo ká yẹn ọ̀rọ̀ téèyàn ọmọ ọ̀sán náà tó ṣe kọ́rọ̀ gbogbo kan náà bẹ́ẹ̀ ọ̀wọ́ná ọ̀rọ̀ bá jẹ́ ọ̀wọ́ná ẹ̀ṣẹ̀ ribú lẹ́gínà àwọn ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọ̀rọ̀ tí ó jẹ àwọn ọ̀rọ̀ tí òun gan ò lè tako tó kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀nyẹn tó sì ní kí ń gbé ibi jàtẹ́ni tó fẹ́ bá jàtẹ́lẹ̀ ọ̀rọ̀ náà bá ẹni wá fẹ́ pèsè pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó yẹ tí ò ní rí ọ̀rẹ́ ọ pé ó tẹ̀ owó kúrò yá àwọn ó yòóyè pé òun tọ́lọ́run ló ń pè sí ìṣí sọ̀rọ̀ fún okó ìlà rẹ̀ látara eléyìí tọ́lọ́run bá rí tọ́lá níta níbi mọ́sá láàrúnà ọmọ ìyá rẹ̀ tó béèrè fún náà lọ jíṣẹ́ fún ìràwọ̀ náà tó ló tó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà insha Allah ta'ala nínú tẹ̀síìrù wa ọ̀la kọ́lọ̀ tó jẹ́ ká ju ọ̀la lọ láti máa tẹ̀síwájú sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh